الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته. Àkókò ti pé a lọ sí lọ ṣe tọ̀síwò tó lọ́tò ọ̀dọ́ bẹ̀rẹ̀ sọ́nù lọ́mí ní kíláàsì àdéhùn ibi bá ti dúró ní pé àkọ́rọ̀ mọ̀ọ́dọ́ òǹkà mọ̀ọ́dọ́ òmìnira àlàyé tó mọ̀ọ́dọ́ táàbà ti gbàgbé à ń sàlàyé nǹkan tó lè mú àyè tó mọ̀ fi lẹ́sẹ̀ àtàwọn báàbò àdàpọ̀ alkẹ́rù. Yeah àwọn adákọ̀ àti mọ́tò hmm? ìfẹ́rù pé èèyàn ó ó hàn pé bóyá ó ń pa ọ́ mọ́ ànábìtọ́ba pẹ̀lú kó fún ara rẹ̀ wá lọ́lẹ́dẹ̀ hmm? ni wọ́n lọ sí bóyá wọ́n ti kẹ́rù ṣe sábàbù àti jáde ìṣẹ̀ wa lọ. wọ́n wá ní àtúmọ̀ pẹ̀lú kẹ́rù yìí a sọ tẹ́ẹ̀sì èèyàn lọ́dún tó ìyẹn lè wá ní fọ́ọ̀mù tó pọ̀ wá ẹni yẹn yẹ kí ló fi kàlá mi nà pé kò ní rọ àbí bọ̀tún ní wọ́n má ọ̀rọ̀ àwọn èèyàn tó máa ń parọ́ tó náà gba ìta ìtàláwá níbi ìsinmi tàbí nǹkan tó gbà wá tàbí tó kò ní oṣù ó sàkàn àwọn àhádìsà àbáwọn nǹkan ní ìlú wa ń kọ́ àjùlọ àtọ́fà wíwà mùsàlámù kẹ́sì pé òun ló ṣe wájú àyíkú àwọn àkànbẹ sáńtẹ̀ kan ká tó wọ́n ti wọ́n tó àdéhùn àwọn àkànbẹ tó lóṣù mú òun mú òun jẹ́wọ́ but wọ́n wọ́n má túnú ìyá àmọ́ wọ́n àkókò àwọn àwọn àwọn suspect àwọn lẹ túmọ̀ pé àdéhùn ìjẹrọ mọ̀ wọ́n pè ní túmọ̀ sí sẹ́ẹ̀ àtúhùmọ̀ sí sẹ́ẹ̀ then wọ́n wọ́n gbò sọ́dà àti wọ́n máa ń separate ìrọ́ lọ́tọ̀ torí pé òun ló kọ́ sábẹ́ bí ti àdéhùn pẹ̀lẹ́yìn rẹ̀ wọ́n sọ ẹni tó ṣe ikú bẹ́yà dọ́kítẹ̀ ló ní iṣu wọn kùn láwọn kọ ọ̀tọ̀ àbí kò ṣáàbù ìlú màálà ìlú mọ̀nìtàrà ìmọ̀tọ́lẹ̀ gbogbo ẹ̀ náà fún lọ́kọ̀ bẹ́ẹ̀ lórí bíṣù fún màmú fàhán lọ lórí ẹ̀ àwọn wa pẹ́ pé lẹ́yìn mọ̀gbó àdìsókà ìmọ̀tòrò òní àdìsí àdìsáhùn ìtẹ́sí ibi tí amadu ti sàn wọn àwọn ẹgbẹ́ tó wà ń bẹ sáwọn olùfẹ́ ní pẹ̀lú àwọn asàlàyé ọ̀nà kan bí wọn ti dá ní olùfẹ́ tó wọn adarí àwọn ọmọ tó àti ìtàn ó pè ní mọ̀tò àtọ̀ ṣùgbọ́n wọn kà wúlẹ̀ ìmọ̀ ẹja wà fún ọba ni wọ́n tẹ̀lé torí pé àwọn sáà ti kíra àkọ́kọ́ ìmọ̀ ẹja pẹ̀lú àwọn ọ̀pọ̀lá wọn ò ní àdínkù kan pàtó kan pè ní àlàyé ní ìmọ̀síwò hmm? wọn láti kàkà lọ́dọ̀ ní àlàyé ní ìmọ̀síwò tí wọ́n bá àdéhùn yọ àlàyé ní ìmọ̀síwò kanilọ́lọ́sì lọ́dọ̀ wọ́n lè pè ní ìmọ̀síwò tó lẹ́yìn ẹ̀ kó dàkẹ́ nìyẹn kó àgbàrá sọ̀rọ̀ èyí nìyẹn. tọ̀ ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ṣe kí méjì pọ̀ ẹ̀rọ àjà bẹ́ẹ̀ wá ta alhaki àwọn tó bá lé ní haki tó fi ká inú sọ̀rọ̀ tó fi kaná wáyé tó fi ká gbogbo kílò kàrẹ̀ wá ẹ̀dá fún mi ní sàkàtúntò. ابن حجاج اللي هو الطبيب لازم نقول ودي مصلحه تحت النظر معنا لان هو الابتكار هتشتغل بوزاره النظر فقطع الواسع ابن حجاج يقول ان تقوم نكاو يرون بالقوه مسلوك الحديث فاهم and the right way to ẹ̀rọ ti máa ń gbà pé wa wọ́n lè kàn báyìí rẹ̀ fún yàtọ̀ pé lágbájá yìí o ó wà mọ̀ lóko ìhàdí sọ̀rọ̀ ìbọn mọ̀ọ́ká ìhàdí kéjì wíyá kita waktu táwa intens, gbọ́dọ́fà ìfẹ́ǹsì kọ́sẹ̀ ní pé ẹni tó wà ní pé abáwo nínú ìsinadì abájọ́ ìsinadì tó jẹ́ mùsùlùmá àwọn olùkẹ́sì àdìsí rẹ̀ ń tu pè ní àdìsí òkùnkùn ní ìsáwọn ọ̀rẹ́ tó ń bọ̀ èyí wọn lò wọn dúró bọ̀ pé sẹ́jà ní ìsọ̀bẹ̀ tó ń pè ní àdàkùn kan dúró bá àdàkùn ní ọgbó òṣèwà ni èmi máa jáde ọmọ mi wá náà tó wáyé wá o ṣẹlẹ̀ ọgbà náà wá àwọn tẹ́lẹ̀ èmi máa jáde lẹ àwọn wa ní ìwé táàtì tẹ́lẹ̀ yìí bá ti wà ń bẹ láti máa kúrò kù lọ sókè ní wọn fi lọ àwọn ọ̀gá ọ̀gá sáà àwọn ibi náà ẹwu one thousand ní oníkà one thousand and seventy five ẹ̀yà bọ̀ one thousand and seventy five náà one thousand and seventy five ní ìlàkàlẹ́ olómi àyè ti ṣé kàkúlá yìí kan tó rẹ̀ kàn wọ́n pè ní ètò ìgbà tó kábẹ́lì kábíyà yìí ọ̀rọ̀ alimọ́nù gbàgbé rahmanullah làtẹ́ẹ̀ká fún greek àti lẹ́rú sàmùwá tí wọ́n kọ̀ tó kọ̀ lábájá wà ní ọ̀tún lọ́wọ́ ẹ̀ yóò gbé tètè eh, tó dàtẹ́ máa ti reality tí àwọn oníhàdìsì gbé tì í ìjọ́rùn-ún àdìsì kan ṣe kan bí tẹ̀lé lórí níjọ́ tàbí ẹni tí wọ́n ti wà láàrin wa tó pè ẹni tí ọba rẹ̀ ní tó ní màlẹ́ríà sábà fẹ́ sọ ìsèkì náà lára rẹ̀ ẹni tó ní káńsà ni òun náà ti kì í tòmọ́ kan ló kàn lọ gbèdé àti ìrìn ìwà àwọn náà làwọn ilé àti ìsàfẹ́ tó kún dàrájà náà wà lọ́wọ́ ọ̀sẹ̀ wá sí one thousand and twenty five ẹ̀wù èyí tí ó ti sọ pé wọ̀nyí náà kéde tàbí láti ẹ̀bá tó láì láì aláwọ̀kọ́ láì lẹ́ẹ̀kejì láì aláwọ̀kọ́ wọ̀nyí náà kéde tàbí ẹ̀yìn bá ti máa wọ̀nyí tó kó kele yẹn ibẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀bá tó láì aláwọ̀kọ́ ni ìmọ̀tò àdàmẹ́tò ìtura then ó fi ẹ̀ẹ́dì ìṣàlàwọ̀ ìtura ìjẹ́kọ̀ọ́ rọ́ọ̀wì. إيه، وذلك أن يكون الراوي ليسوى قبل قبل ولكن قالوا وللناقل الخبير أبي عبد الله الذهبي إمام الذهبي من جاب عبد الله يقول محمد بن قاسم محمد بن محمد محمد أحمد محمد محمد محمد بن أحمد bọ́lá ọ̀sán. so pé ìmọ̀mù báà rí lópe ànáfẹ́tò kàbí ànáfẹ́tò lẹ́nu tó ṣe pé ó lè yẹ nǹkan wò tí ó àwọn ìdìbò ga ń yá lórí ìgbò dá bí ẹni tí ń yẹ góòtù tí ẹnu àfẹ́ pàwọ̀ sáà gbà eléwọ́n sábà ń lò lórí ìgbò tàbí ìgbà àwọn magbóde nínú lásìkò tí wà báyìí tẹ ẹ bá fẹ́ mọ ẹlẹ́mẹ̀ntì kan tó ẹlẹ́mẹ̀ntì kan ní sínkú ẹsẹ̀ rẹ̀ kí làwọn ṣe kí làwọn ṣe ṣe lè. Àtúwẹ́lẹ́sẹ̀ tó sọ ilé tó bá fẹ́ máa wí ẹni ẹ̀rọ tó bá ti jù sínú omi dédé omi tí ọba sọ̀nù bẹ́ẹ̀ yóò sì lé síbi omi ní dédé ìwé ìjọba àgbèrè tó sẹ́wọ̀n bá fẹ́rẹ̀ tó tó lè gbé ní ìgbà tó bá mú bóòlù wà lọ orí ètò olóyè àtọ́ mi àbúrò ìjẹ́ which is mass number àbí tí ìwọ tó ẹjọ́ bá jẹ́ ní gold mo mọ tó ẹjọ́ jẹ́ wíṣẹ̀ tó ẹjọ́ gold tó kù ní kí tó di ìwọ̀n tó ẹjọ́ tó di sẹ́yìn tó fún àwọn èèyàn ìlú ti ní standard kọlọ màá wá jù sínú omi ẹ màá jù sínú kọ̀tínà omi rẹ̀ fún tó bá ṣe yí pé gold náà ní the same amount of water lórí ọ̀nà kan táwọn ti ṣe náà fún wọn tẹ́lẹ̀ bá ti ní ìsìn mọ́ nǹkan ó lè ṣe náà tẹ́lẹ̀ ló wá náà tó yìí gidi àwọn èyí yóò gidi à ọ̀yà ẹ̀mí tó pépà kẹrù ráì ẹ̀mí tó nílẹ̀ tó ráì ráì ẹ̀rù ráì ẹ̀ pánájì ẹni tó bá lẹ́sìn rẹ̀ náà ni ó fún ẹgbẹ́ náà tó bí wọ́n fi àdínà tí kò kọ̀ bí ẹni ọ̀dọ́ jẹ́ pàbíyèrè ní kí Tapi, Imam Ghazali sebenarnya sebagai berdasar Tanwir tapi Imam Ghazali dia akan dipicok tua accurate tó wọnú lèmọ̀ náà ní ẹ̀rọ wa ó lẹ́kọ̀ọ́ ká àwọn tí wọ́n ti kọ́ sáré sí wa lòkọ́rí fún fáàmà ààrẹ mọ̀tà tí yóò ti kalẹ̀ gbọ́ ọ̀rọ̀ mọ́tálà tí wọ́n ti kọ́ sí ìkalẹ̀ lórí ẹ̀rọ ìyàwó gbà gbọ́ ó ní àwọn ọba mìíràn ibẹ̀ náà wà káfọ́ alẹ́ pé ìdúró mọ̀nùkú wà láàárọ̀ lẹ́kọ̀ọ́ jà ẹ̀sùn bí lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ní ẹjẹ́ pé kọ̀tà tó jà ìdí kọ́ra tó wùdí ká bá dáadé ó ti gbà wá agbára lé ẹ̀dá pé àká bàbá yìí oníwé ìgbàgbọ́ ìyẹn ní kó jà bá gbé àjà ìwọ ìwé kàṣáàbì ọ̀wí yé ẹ̀ àlùmọ́ ìwé ọ̀dọ́ tó lágbára tó lálàáfíà pé ọ̀dọ́ tó lágbára tó lálàáfíà. wà á yẹ wọn ti dẹnu mọ̀lú wà pé wà ló sọ̀rọ̀ pé kọ́ lòun náà wà kì í jẹ kó jà ìtumọ̀ ẹni mo kẹ́ta ní tẹ̀lé yìí o á gbà wọn náà kàdà á gbà bẹ àká á gbà bàbá ẹ̀ ṣùgbọ́n a máa fi talákọ̀ọ́kọ́ yẹn ti sáńdáàdì fóun tó bá fi lọ ká láfa talákọ̀ọ́kọ́ lẹ́nu ló wà lẹ́ tó bá dájú ti gbà wá táwọn talákọ̀ àwọn talákọ̀ọ́kọ́ gbà wá á kò ní ọ̀rẹ́ ọ̀rẹ́ tó bá gbà ní ìdùwà pẹ̀lú tàwọn lẹ́nu talákọ̀ọ́kọ́ ògbọ̀dọ̀ kọ́lọ́bà torí rẹ̀ èyí ti pé kò ní pọ̀ lẹ́yìn kí ẹ̀ka wọ àdéhùn bàbá àdéhùn àwọn olùwàkùn ti kọ́ yẹ olùjẹ́ sọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ tí àyè náà kàn àdéhùn bàbá standard kò sí àdéhùn kankan kan tó wọ ìsìnàbẹ̀ tó wà sọ̀rọ̀ yẹn àti kò pọ̀ sí ẹ̀ mọ́ àdéhùn yìí pẹ̀lú tó jẹ́ pé kọ́ ọ̀la nílé tó bá lọ la tó wà ọ́ sáfù jù lọ afọ àdìsẹ́ nígbà lẹ́nu àpẹẹsẹ́ kọ́ làwọn àgbẹ̀ tọ níbẹ̀ ni wọn náà ń kọ́ àfíkà kó tọ̀lú kàṣá onáàjọ ọ̀dọ́ àfàhí tó ń lálàgbọ́ lálàfẹ́ àlùtàwọ́ sí ìpèlú wọn áfíríjì ní agbára rẹ̀ wà nínú nínú bẹ́ẹ̀ ni wọ́n wà pẹ̀lú tó ń kú jẹ́ sí pàtó tọ̀lú sáfà tọ̀lú kù lágbájá ìṣe àdíjẹ́ náà tó àfàhí kò sí gbọ́ bí ẹni tí ó ti kúkú lọ́dọ̀ nínú atau wà mí náà wọ́n fi bẹ́ẹ̀ lọ àtọ̀lú ọ̀lẹ́bí ní ìdí. àtọ̀lú ọ̀lẹ́bí ní àdé ìdè náà wà pọ̀lẹ́ àmọ́ ó ní lé olóṣù yìí gẹ́gẹ́ bí orí pọ̀ ẹ sọ pé ìyẹn wà tẹ̀bùrárì àwọn àtọ̀tọ̀ náà kò sí àwọn bí ìlú màlù àbójú lówó ìjọba lówó bọ́ òun náà òun náà yóò máa fíìlì bẹ́ẹ̀lì yóò máa fíìlì bẹ́ẹ̀lì sọ wà mí mú ẹgbẹ́ nu ọ̀tọ̀ rí alẹ́ ti tàhánà òun fẹ̀sọ̀ wí ṣùgbọ́n bó ṣe kí nǹkan náà wọ́n náà ti ara gbé wọ̀nyẹ́ sọ́ọ̀tù ìjọba tí ìrùn ìjọba bá dé yóò wá tó ìrùn máa mú wọn pẹ̀lú bó ṣe ní fífà yóò sì tiraka wá sí ìjọba àmọ́ wà láyé ní ìjọba ó lè wá sí ìjọba àmọ́ ẹ̀ lè sọ fún pé ó yá kó tó nǹkan kó wá lẹ́yìn náà òun náà ìtumọ̀ ìwé ìbáyékù ní ṣùgbọ́n ìwé wà mẹ́rin bẹ́ẹ̀nà àbọ̀lékù ìwà ní ẹni tó ń méjì débi tó ń wó lulẹ̀ ààrẹ ìwé ìtúkú kò lè wájú ó jàmá kàbọ́ nínú ìmọ̀ lórí ìfìrà ẹni tó ti kó wà bẹ́ẹ̀ lórí orí bẹ́ẹ̀ ló wà kó rẹ̀ àmọ́ wà bí tàbí àmọ́ tá a bá wá dọ́tọ̀ fún torí jọ àpẹẹrẹ àpòkò ìlà àpẹẹrẹ sẹ́wọ̀n lẹ́wàá ní gbogbo àwọn táwọn ìsìn náà báàbù ìbẹ̀rẹ̀ sickness executor ẹni tó ní bọ́ sickness ìbí ẹni gbé ó ní fíbà sickness ìbí ẹni tí àìsàn gbé irú bẹ̀ sickness ìbí ìṣẹ̀lẹ̀ kò náà gbogbo wọn náà bọ̀ sickness ìbí wọn ní wà mí náà tó bẹ́nu wọn àtà tẹ́tò olùmọ̀tòrò òun fẹ̀fẹ̀ ti wó lulẹ̀ bá wá sákìtọ̀ kò lè gbéra àmọ́ kò sí ìlú kàtọ́jú lè mọ́rọ́ lọ káàdì àkànfẹ̀ ẹ̀kún ní ibi ààrẹ tó síríọ̀sì lọ tó yé ewu wípé ní kámínàkì ni. èyí ò náà bọ̀yé ìlú náà lágbo náà àbí tábàlẹ̀ ẹ̀jẹ̀ wá ní kánsà kánsà náà tó wá ní stage àbí stage four stage three stage one tọ̀ sẹ́kọ̀ọ́ bá gbé ìrọ̀lẹ́ ìfẹ́ ní kánsà tó ah, máa kọ́ máa tó bóun ṣe wà ẹni tó ṣe aláàárẹ̀ ìlú pé ó síríọ́ọ̀sì tí wọ́n ti wà lórí ìlú ìbẹ̀ mọ́ rẹ̀ wà á áhùn èmi ìbẹ̀rẹ̀ ìdè ká áhùn ìwọ̀díṣẹ̀ ká áhùn wọn sábà bá kò wọ́n gbogbo akọ apá agbára ìdí ìjábọ̀ wà á sábà alàkàlà nínú àwọn ọmọdé ìṣòwò bẹ̀rẹ̀ kàkẹ́ parí pápátá nínú àwọn tó ń kàlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí náà lẹ̀ ẹni tó ṣe wí ní ìdíje pọ̀ bàbá wọn. òun náà lẹ́nu kan wà á ká ibi tó bẹ̀rẹ̀ kàkà bí náà ẹ̀jà ni. tẹ́ bá ti wo bí mọ́mọ́ bá àbíde ka ọkọ̀ ká ilé bẹ́ẹ̀ bá ti wo nọ́mbà one nọ́mbà two nọ́mbà three láti nọ́mbà bọ̀ wálẹ̀ ní díẹ̀ díẹ̀ ní ìjà ni wọn ìdí ẹ̀dí ẹ̀dí ń dá tọ̀ àwọn wọ̀nyí wọ́n mọ̀ wá bá wọn lò níbi ilé ìlú dá níbi ilé ìlú dá tọ̀ tó tọ́ bá pé yẹn ní ìtọ́wárì tá má bọ́ kí lábájá mọ̀ tó ètò òṣèlú pé ìgbó ṣe ní pé wọ́n gbé àdéhùn rẹ̀ kalẹ̀ wọ́n á kọ́kọ́ wo wọ́n wá bá àdéhùn ọ̀rẹ́ rẹ̀ wọ́n nínú àdéhùn ọ̀rẹ́ nílùú òun ló wá pápá àwọn sáńdáàdì lẹ́yìn. Ah, wọ́n mọ̀ ọ́n dáa mélòó òun lọ fún alápá àwọn ẹgbẹ́ standard rome káàkiri ní standard ilẹ̀ wọn wà fẹ́ wọlé sí ilé òbí kéjọ àwọn gbà tó kò tẹ́lẹ̀ nípa tó lè wọ́n mi lè kọ́dà àwọn tó ń ṣe standard yẹn torí ẹgbẹ́ tí wọ́n ti standard gbà mí wọ́n á fi nọ́mbà jáàmù kí lè túmẹ̀ sábà tó wọ́n lè ṣe standard. àwọn àgbàdì ìjọ àlọ́ òdòdó rí mọ́tọ́lá ẹ̀ mọ́rí standard no àwọn àgbà àwọn tó ṣe òdòdó rí ṣe wà náà mọ́rí pàṣẹ wọn mọ́rí amúgbèrò sòfíà amúgbèrò ọ̀kẹ́lẹ́ ìlú àpárí àyíjú amúgbèrò ìlú náà gbogbo ẹ̀rọ̀dọ́ ìnà máa àwa rí pé bí irú àwọn bíi márùn-ún báwọn báwọn tó mọ̀ pé wọ́n rí àbáwọn mẹ́fà àbáwọn tó mẹ́fà rí àwọn wá kan máa lè tó àwọn tó pálábà ẹ́ ó lè tó mọ́ ní kí lè ju ẹnìkọ̀ọ̀kan wọn lọ ọ̀rìn náà wọ́n á fi nọ́mbà ìjọba wọ́n lè tó lè tẹ́ ti bàjẹ́ kò sí èsì mọ́lì ìlànà tó wọ́n rí gbà àwọn mọ̀ tò lẹ́yìn ìgbà tábàdọ́kọ̀ yọ mistake àwọn tó mistake bẹ̀ẹ̀ kan jẹ́ ìtumọ̀ ẹgbọ́ àwọn ọ̀sẹ̀ rẹ̀ èmi tàbá ti tàbá àwọn ọ̀sẹ̀ tó wúlò rẹ̀ tàbá àwọn ọ̀sẹ̀ máa ti jẹ̀ o ma ma kíláàsì wọn ní fún mi ní ìrìnà ní nàkàlẹ̀ ẹ̀kan náà ní ìpínlẹ̀ ẹ̀kan kọ́ lójú olùmọ̀lá tó lòdì nàìjíríà kẹta tó kọ̀ àwọn àkànnì lẹ́yìn ìgbà tó wọ́n tún wá máa ń mú mi tẹ́ẹ̀tà àwọn sátẹ̀ fún wa ẹ̀fẹ́ṣọ́nà wàlá iṣẹ́ wọn tán ṣe wọ́n wọ́n wọ́n bẹ́ẹ̀ ní ìrìn àwọn òbá kan jẹ́ tí wọ́n ní àwọn àbábọ́lẹ̀ àdúgbò àwọn àdúgbò wọ́n jẹ́ àdúgbò rẹ̀ nígbà tí ìfẹ̀lẹ̀ táwọn àwọn àdúgbò àwọn tó yẹ ká wojú wọn lọ́wọ́ wojú wọn yẹ àwọn tó yẹ ká wojú wọn wọ́n wojú wọn yàtọ̀ aláàbò àwọn sàhábà ń jẹ wípé lóòótọ́ ìfá àkànkẹ́ ni wípé a a ọmọ ọmọ mistake but bẹ́ẹ̀ nìkan ó gbọ́ bí mistake so now tó tó bẹ̀rẹ̀ kan gbọ́ mistake yòó wọ́n fún wa wọ́n náà tí wọ́n fi lè establish pé ọ̀nà ìṣe mistake irú lọ́dọ̀ àwọn tó jẹ́ standard irú mistake àwọn tó jẹ́ standard òun ni wọ́n kọ́ lè lè lọ sí la ẹtú jẹ́ standard gbẹ̀gbọ́n fúnra rẹ̀ pọ̀ ọ̀yà mistake tẹ̀ náà àti ní ìṣòro fún ìṣòro kọ́ra náà pẹ̀lú àwọn kájọba ní ìṣòwò àti tó bẹ̀rẹ̀ pẹ̀lú gbọ́ mistake òun ni pé hadithi làyẹ̀rìsì lùmùsùlùmù alkafir wà alkafir alùmùsùlùmù hadithi sani. Náà nítorí sáàmù àdìsọ sáàmù lẹ́yìn àdìsọ pé mùsùlùmí ò lè mùsùlùmí ìwé ò lè ìgbìn gbogbo àwọn tó gbà wá lọ́dọ̀ lórí kábàtìrì náà gbogbo wọn sọ pé amúrù gbọ́dọ̀ pọ̀ máa amúrù gbọ́dọ̀ pọ̀ máa àdìsá dàbí òkúrọ̀ bọ́dọ̀ àfáàní ó lọ́mọ tí ń jẹ́ amúrù ó lọ́mọ tí ń jẹ́ ọmọ kọ́lá bẹ́ẹ̀ rí pé inú kúlé à òkúrọ̀ làwọ̀ amúrù hadithi amúrù gbọ́dọ̀ pọ̀ máa. ní gbogbo àwọn olùwà àtúntà ń gbà wá náà bí máàlìkì lè dáná sọ ọmọ àgbọn ìsìnà ẹgbọ́n kan á mú òkú náà ẹ̀rọ àwọn àti ìnú wa ẹ̀ àti bá dé fún ọba bá ní utilizamos lo, lo mismo más. And cada vez intenta retirarlo. Tó bá jẹ́ Umar, ìdájọ́ àti ìgbé yàtọ̀ pé kí wọ́n àmìnà ti kọ́ sí wọn. Tó bá jẹ́ Amú, ìdájọ́ lọ sí àwọn pẹ̀lú àtà yẹn pé ìwó ló jẹ́. Tọ̀mánì tó ń fún jẹ́ mọ́bọ̀, ibo ni Osman ò fi fún ọpa Osman jù. Ọ̀nà ìta ìlú wo, Màdínà, àbí Osama bọ́lọ̀ bẹ́ẹ̀ tàbí ìlú Madina àbí Imam Maliki àbáàlò Madina àbí Maliki tó wọ́n jẹ́ àbá Madina tó lè gbé ọmọ Osmanu pé mílì náà Madina ló gbé sòfẹ́ fún òye náà tó jẹ́ ọmọ Maliki oúnjẹ mọ́ta àwọn ọmọ kẹ́rù yóò ọjọ́ ọjọ́ òdòrí náà tó ẹgbẹ̀rẹ̀ náà wọ́n kọ́

òun ti ẹ̀rọ bá mi pé ilé ẹ̀ lè mú ìròyìn tàbí ìdí gbogbo ẹgbẹ́ ti pọ̀ tó ìwọ́de náà lọ́wọ́ lọ́wọ́ mọ́rò ọba ọba mi lè gbẹmẹ lọ ọba máa jà rẹ̀ jẹba ó kọ náà ni o pé wọ́n tún ṣe é débi pé wọ́n tún kàn bíà ẹ́ ibùn ẹ́. ẹja wọn nọ́mbà níta ìgbọ́ mi ló kú wà kó wà tó fẹ́ gba ta ní tẹ́ẹ̀tì kọ́ńtà tí wọ́n lo tẹ́ẹ̀tì wọ́n dára tí wọ́n tà tí wọ́n pé wọn o àwọn tẹ́ẹ̀tì yóò ju àwọn nọ́mbà yìí lọ tí wọ́n bá lóore ti wọlé náírà eléyìí ní àbí ẹyọ wọn lọ gbogbo wọn lọ bá wọn eighty eighty eighty eighty níbi inú pẹ́pẹ́ ó wọ́n àdánù sọ wọ́n tó bá káwọn fi máa ìlànà sọ bẹ́ẹ̀ náà ni ó ti bá àwọn wá ìlú ìlú ìlágbájá ìhàdíkò ìlú ọ̀gbẹ́ mélòó ló wá pápá àwọn sáńdáàdì ń bẹ ìyẹn rẹ̀ fi fún máàkì wọ́n àwọn apákan wọn lẹ́yìn ní tààtì kan ó pè é tó ìtumọ̀ rẹ̀ ní wípé táwọn bá fẹ́ gbé sí kéèkì àwọn èèyàn táwọn èèyàn bá ń gba ọ̀rẹ́ láti ní wọn. ọ̀dà àwa ti gbà kí mélòó ló wá kọ́ lọ́pàá ọ̀pọ̀ ìlú ètò ìgbàgbọ́ ìgbà wọn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọwọ́ àti ìgbàgbọ́ ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àti ìgbàgbọ́ ìgbàgbọ́ فأتيت بالقال فأتيت المسلمين bọ̀tà ó wá fáwọn ọ̀hún fífi ó ṣe mistake mẹ́wàá wọ́n á kàn ló fi mistake yẹn níjọba ọ̀rẹ́ ìjọba ọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n ti gbé náà wọ́n fi ṣe ẹni yìí ò sọ kò mọ́ náà wò ó parọ́ pọ̀ tí wọ́n ti kàn bí àdìsẹ̀ pẹ̀lú àwọn tó ń jẹ́ standard ojú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní máa ń darí mọ́. الغالب عليه الخطأ ايوه pẹ̀lú bá mistake ló kù mọ́lẹ̀ ọ̀rọ̀ orí kẹta nǹkan rẹ̀ òun ni wọ́n sọ pé yusra kú hadith hmm? yusra kú hadith èyí tẹ́tí kú tẹ́tí kú mistake ẹ̀rọ tàbí méjì wọ́n ti wúlò náà tó èyí ò bá tún sọ́ọ̀kù wọn náà lójú ọ̀sán bá tún ní kọ̀ọ̀lì náà fún òun ló tún kọ̀ rẹ̀ níbo ẹ wọ́n ní náà wọ́n fi gbéra màtáyí wọ́pọ̀ àdínkù lọ́jọ́ èèyàn tó bá bá àti ìgbàgbà ó lápò pàtí bẹ̀rẹ̀ láàrin kọ̀ǹpútà wọn ni ìdáhọ̀ wa alẹ́ màrùn sí máa láyà àríkú màrùn fún un. ìdáàrọ̀wá àrèmà àwòfí máa láàdà àríkù ìmà àwòfú àwọn ìmà àwòfú àwọn kìkọ́ ti jẹ́ sáńdájú níjọ́ tẹ bá ti léèyàn ó gbà ní ìwà lọ́dọ̀ àwọn tán gbajúmọ̀ bí ìròrí àwọn tán wá gbajúmọ̀ gẹ́gẹ́ sáńdájú ìròrí àwọn ìwà mà ní ìyẹn káàmọ́ ó yẹ kó ní ọrọ̀ àdìsí sẹ́yìn tí wọ́n ká àmọ́ tó kọ́kọ́ ọrọ̀ àdìsí فكيف يروي يعني عن المعروف ما لا يعرفه المعروف تبتدي مرة منكر الحديث هذه مكتوب الحديث أبا علي بن عبد الله عمران مطروق الحديث ضريق الحديث منكر الحديث جدا ẹ̀rù ní gbogbo ẹ̀ mọ̀tòlókò hàlí bọ̀ọ̀yẹ́kò hàlí mo gbàgbọ́ pé àwọn sàn sọ ìbára mi ẹ̀ sọ̀rọ̀ mọ̀tòlókò hàlí kàkà ní tó sàlọ̀ nípa ìfúnà yìí ó fẹ́ kó owó dáadáa kó o mọ̀ pé wá ìsàn tẹ̀lé ìlú ní stage four cancer ni mo ń gbàgbọ́ hàlí ní ìjìká tó pé ilé làwọn máa ń sọ táwọn fi máa á padà ìfọ̀sẹ̀ ẹ̀dá wo one thousand and ten cents ti ti ìlà yìí. ẹ wo bí tí ẹ wo tí wọ́n ti gbé àkọ́lá wọn àgbẹ̀ ẹ̀ ń tọ́ka àrùn ọ̀gẹ̀ à. tàbí àrọ́bì àní wọ́n lọ́nà àti ìsìn Tẹ̀lé, tàbí, ọ̀fẹ́ mọ́gbọ́, àwọn ọ̀nà táà mọ́ fi mọ́ pé irọ́ wà lẹ́yìn àdìsí náà sọ lẹ́yìn hmm? wọ́n ní anìsàdàlà bìmọ̀ àwọn olùkọ́ àdà rọ́ọ̀wì ní anáhùn kánà yàtí hmm? bẹ̀kọ́ ní àdìsí mọ̀ọ́dọ́ ká wo ẹgbẹ́ pẹ̀lú pé a mọ̀ pé rọ́ọ̀wì máa parọ́ níbi àdìsí àwọn tí máa bá wọn bọ̀ tí máa parọ́ bìkan ní àti ìdí mọ̀ wọn káàbì tẹ̀lé pé àdìsí tó bá rẹ̀ mọ̀ tó. Wàtálíkà kí nà sá tóbi nà kàrà. Nígbà tá a bá wọ àdìsí wáyà ìsìnà dùnú àbí máa kú. Àlè ẹgbẹ́ nà nà ká tó ń bá lọ fún mi pé mú ká kí náà wọ́n ti mú ká tàbí lédè àbí lè kọ̀ á. Màá àwọn ìdè mú fi yọ̀ nà kàrà. الكلام هو انه اذا روى المعروفين ما لا يجب المعروفون sáńdáàdì ni wọ́n máa fi máa àwọn tí ìlú àdìsẹ̀ ẹ̀yọ ọ̀kan fi yẹjú àdìsẹ̀ ẹ̀yọ ọ̀kan náà lẹ́yìn bọ́dí bábẹ́ bá na wá pa ọ̀rọ̀ àwẹ̀ báyìí wọ́n á ti kú àwọn àwẹ̀ tó jẹ́ sáfẹ́ fi gbọ́dọ̀ lọ tí rẹ̀ tó bá gbà wá tó bá fi àwẹ̀ tí gbogbo

ẹ̀rẹ̀ ló gbájú ìṣẹ̀lẹ̀ ìjọ́sọ̀ mi ẹni kọ́kọ́ ìkàmá bá mi ara rẹ̀ tó yẹ kó wọ́n ní ilá kó wọ́n ti lọ kí ló sọ wọ́n ní ilá bẹ́ẹ̀ láti ìṣẹ̀lẹ̀ fún sọ̀dé ẹ̀ ń ṣe bí inú ẹ̀ ìtọ́lù sánàdì àti ìjẹ́rù wọ́n dàbí nìkan ìkàmá rọ̀ la kàkálẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni àdára àbídọ́ tàbí but this àdára àjọ ti ní ti broad spectrum mi táwọn bá dára àtàkó sọ òun lè lé wọn lábẹ́dá àbùkẹ́kẹ́ fa ẹ̀ ní àbúrú lẹ́sìn àbí dọ́ọ̀tù wa pẹ́ ìsọfún dọ́ọ̀tù náà gbọ́dọ̀ sọ déèkè sí ńlá àti sùúrù ilé ẹni tí mo pèrè ní kàn ní ìtọ́n nìkan láti dìgbà wá kéèké nǹkan kan náà máa pè é tí mo bá fẹ́ kàn fí àdíjì rẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíì wọ́n ti mọ̀ sí gbọ́dọ̀ fí ẹ̀ ọ̀tọ̀ ní mò ń kọ̀ sí àdíìsì èèyàn létọ̀ ní ìlú bà wá ọ̀tọ̀ ní mò ń kọ̀ sí sí àdíìsì ìjọba àdíìsì bá bẹ́ẹ̀ mo fẹ́ wọ́n sọ̀rọ̀ tó bá tó fún èrò ìyàwó ọ̀sán àfún ọ̀kan nù lẹ́tọ̀ tí wọ́n ti wọ́n ti sọ̀rọ̀ wọ́n á kọ̀ sí àdíìsì ẹ̀jẹ̀ ní gbogbo àdíìsì tó wà ní báàbù yẹn tó ti bá fẹ̀kẹ́ sí mọ̀ sí sándàdì ni òun bọ̀dọ̀ kí ló dé tá à ń sọ wípé pẹ̀lú ẹ̀mẹ́ta tó kọ́ mọ̀ káàdì ṣáàbù ni máa wà wá òfin kọ́ mọ̀ ọ́ ìgbà tí wọ́n wà fún pẹ̀lú ọmọ pẹ̀lú ọmọ àwọn fọ́ọ̀mù ní ìwé tọ́lá jẹ́ ní kọ́ ọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ìṣẹ́ ló sọ yìí nìkan bá ní. àdínkù sí kọfí ló jẹ sọ yìí sọ fí ló jẹ pẹ̀lú ìmọ̀ wà ọ̀sán tuntun yìí. tó ní ìdí ìpínlẹ̀ ìtàgbàgbọ́ ìta àfi tó bá ti bẹ́ẹ̀ bá ti máa jẹ̀mọ̀ ṣùgbọ́n àti ìlà sílẹ̀ lógún ẹjọ́ ọ̀sẹ̀ ìsọ́nù sọ ilẹ̀ tó kéré sí mẹ́ta nìkan ní ló ìsìsọ́nù sáná àdálà àti lọ́dún nìkan ló ń sọ pọ̀ tó wọ́n tó wọ́n tẹ̀sí ìbùsí yẹn tuntun tó yẹ kó pẹ̀lú àti gbùgbù náà tó bá gbà pé ìsìsọ́nù ti bá tó àkọ́rí. tó náà tó lọ fẹ́ ṣe ni pé ọkọ̀ kọfẹ́ pọ̀ díà àdìsẹ́ yìí ṣùgbọ́n ìwé ìtàbàbẹ̀lẹ̀ lọ́sẹ̀ sọ lẹ́yìn ni pé kí n sọ orí ìwà àdìsẹ́ gbogbo àtọ́jọba sóòrùn ìjáde lẹ́yìn

ọwọ́ adé máa kọ́ tó dájú náà sábà náà lọ́kọ́ wọ́n ní ẹ̀kọ́ zero point six náà zero point eight yọ̀ọ̀nà ló ló lè lè gbàgbé sílẹ̀ tó bá dé lò. bìbá tó ẹ fà bá ṣe bẹ́ẹ̀ ní ìtòlí sí ìtumọ̀ òkè ìtọ́jú náà wọ́n ìtọ́jú ló sọ yóò yóò tó lọ́sọ̀ wá tó dà ó lè tábí ìlú àkínlá. ẹ̀hẹ́n tọ̀sẹ̀ wọn lọ olùdókòlè wọ́n tún lo pé wọ́n tún lo nàkàrà dọ́kẹ̀ màrúf múnkà màrúf ní standard múnkà lóyún ò kí ní òjò àwọn àdíjì òkú lọ́sílẹ̀ tó ń ká ọkà lè rò bá òjò kí ní dára ọkọ̀ mọ̀sọ́lá ní lẹ́yìn lẹ́yìn láti dá ń ká òjò tó dárò pé ìmọ̀ yìí wá sọ àwọn ọkọ̀ sí àgbẹ̀kú ní òun bẹ̀rẹ̀ ní múkà òjò divine ẹ̀ yẹ ìgbẹ̀kú ní múkà divine gbogbo àwọn kan sọ kí ni ó pé múkà ẹ̀hẹ̀ ọ̀rọ̀ múkà tó ọ̀rọ̀ follow me, follow him. Umaruna, pé àlùkàrò ní pé àtọ́jú bí rọ́wẹ̀ ìyára ẹ́ ẹni tó dá àgbàwá ẹni tó ń lórí. Àwọn àdúgbò tó gbòdì dàbà àkùjẹ tẹ́kọ̀ ọ̀ ẹ́ kí n tó bá ọ̀ láyé sẹ́ni lẹ́sìn pé wọ́n sọ pé pé má ìdá ìdá rọ́wà ánìlì màrùfí má láyà àríkù wúlì màrùfú so ẹ gbọ́dọ̀ kọ̀ǹtẹ́ ẹ̀ nípa bàtà ìjọba kọ̀ǹtẹ́ ìjọba ẹ má di ìṣẹ̀lá kọ̀ọ̀kọ̀ wá wáyá ní ìlú lọ́rọ̀ báàbò tọ́wọ́ kẹjọ tó wà ọ̀rẹ́ tó ń gbé tàbọ̀ ẹgbẹ́ rẹ̀ kejì wá orí tó tàbọ̀ ẹlẹ́gbẹ̀ta kéde sọ èyí ẹ̀rí náà pé àríbi ìwà pàdé kìí tó wá ti kó òfẹ́ tó wá ti wá gbá ìta tó ti sáńdáàdì ẹ́ àkọ́kọ́ náà ẹ̀ gbọ́dọ̀ pọ̀ sí àìyá kẹ́ tó àkọ́kọ́ ètò rí ẹ má tó tán àtàgbà ọ̀hún náà kò fi gbá ìjọba àti tẹ́ tó tó bá ti tó tó tẹ̀ sí ṣòdòdò ṣòdòdò àti ìlànà tẹ́ẹ̀ bá ti mo fẹ́ràn ṣòdòdò fúnra ẹ̀ kí ń jẹ́ ìtumọ̀ fáwọn ìjọba wà lórí ìkọ̀kan ẹnì kan wá dá wà tó ṣe nǹkan lókè kí ló dé bẹ́ẹ̀ ní ó ti ìrìn pé mò kọ́rọ́ náà lẹ́sùn tí kẹ́lọ́ sí ìgbà lọ ó lè mò kọ́rọ́ náà lẹ́sùn ẹ̀kọ́ bí àlẹ́ ẹ̀kọ́ bí àlẹ́ so now kọfí àlẹ́ sì ní tàbí àlẹ́ establish pé ilé yóò fi ẹ̀kọ́ làwọn fún abẹ́ dá àwọn ìṣèṣin náà ló sọ ní wọ́n lè sọ ìgbà òkú lẹ́bù alákọ̀ọ́nù náà ó ní الاستدلال بما عرف على الراوي انه كان يكذب انتهى حديث قالوا كما قالوا قالوا في بكون حديثه مطلقا كيف حديث موضوع وذلك حين تثبت نكارته nígbà tí àyè bá ń sọ̀tà ní káàdùnà oúnjẹ àwọn yòókù. wàlá ìkúrọ̀kù làwù máa yà tó lò àlàáta làwù ápá mẹ́ńgbẹ́ ìtọ́rí àtúnwá máa ń tó fi ẹ̀mà wá fún bí ó ní ẹ̀fẹ́ ilẹ̀ yàtọ̀ sí kọ̀ yìí buwáyì sọ̀rọ̀ pé ìjọba ìjọba kò ní bẹ̀rẹ̀ ẹ̀rọ tá fẹ́ẹ́ sábà kò ní bẹ̀rẹ̀ láwù pé àmọ̀ tó nǹkan tó ní dáwà ló ti bí ó ní bẹ̀rẹ̀ ní ilé ìsọ̀rí yìí ó ní pé nítì ẹ̀rọ wáyì kí àgbà àwọn àǹfààní kan lọ́dọ̀ àwọn ìgbò rẹ̀ ọ̀pọ̀ pọ̀kì sọ̀rọ̀ ànábi sọ̀rọ̀ àbúrò rẹ̀ ń bẹ̀rẹ̀. káwá rí àwọn wa ẹgbẹ́ tó kọ́. wọ́n wá ka àdìsí wa. àbíwò àdìsí wa. àwa rẹ̀ nìkan tó nà jẹ́ pẹ̀kọ́. ó wá gba àdìsí wa. àwa nítorí ní àkàrà àbúrò ẹ̀wọ́ jẹ́ mọ̀ òkú àti tí nígbà ní ẹ̀kọ́ ọ̀pọ̀ náà lọ́dọ̀ àbúrò ẹ̀ á ti fún lẹ́síùsì tó torí ní àti tí ẹ̀kẹ́ ní àbúrò lọ́dọ̀ àbúrò ẹ̀ lọ́dọ̀ ẹ̀ nìkan tó máa lórí àwọn tó fún dàrú máa lójú mọ̀ òkú fún yẹn ló padà bọ́dí mọ̀ òkú kìí ní bá bàbí ìṣẹ̀ àgbàbẹ́ tó bá kò sí tàá mọ́ bìnrin tó mọ́mọ́ ẹ̀ òun àti tí àti wọ́n sábà ní àníbẹ̀ ẹ̀mọ́ pé wà bọ́ọ̀lù ṣẹlẹ̀ mi ìdá òòrò bóyá ibi tó pọlọ rẹ̀ lọ ní ó gbé ìsira e wọn ẹ̀ ààrí ní gbé ìtọ́rí ti ààrí tọ́rí ti ìdára ti pa àkọ́bí wọn bá lọ́fẹ́ ìyẹn láti lè kú òun náà ló rọ pé mi tètè kọ ó rọ ni ó ní wàhálà kọ̀rí kùn yẹ̀ta nílùú ámọ́tò nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń jọ àdí ọmọ ń lò pẹ̀lú ọ̀pọ̀ yàrá kẹ̀kẹ́ rẹ̀ àdé ti mọ̀ ọ́ ọmọ ń lò lórí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àdé ti jẹ́ mọ̀ ọ́ hmm? wọ́n kọ̀kọ́ rí olùwádìí wọ́n ṣe ìbáwò òun lọ hmm? òun lọ na pé kó ká gbọ́dọ̀ lò níbi pọ̀lìnà ní ìsàkọ́ntáǹtì ní ẹ̀ lórí pé kápọ̀ síta ẹ̀ ní irọ́ wàdáríkà yìí ká ní ìjírọ́ ní ìlú wa wàbáyá ẹ̀wọ̀n lórí orí anágàtà ìlú àdìsí wàhálì àdìsí yẹ̀rí ìrọ́dúnú ní àrùfin àtìkẹ́sì àwọn táàmù pẹ̀lú ọ̀rọ̀ yóò wá bí ìsinadé làwọn pẹ̀lú ìsinadé jẹ láàrín ló jẹ́ ápùlù níwọ́n ní táàmù ààrẹ àkùnkùn tó tó lè gbé ẹ̀yìn látàbà owó lẹ́gbẹ̀rẹ̀ kàdáàbì láti ọ̀sẹ̀ tó gbé ẹ̀yìn yìí tẹ̀ tẹ́ bá bá rí ní àrùsá àfẹ́ tó gbé ẹ̀yìn kìí kàrí fún ẹgbàá rẹ̀ wá ó nìkan náà ni fanafúrú ààbá àdéhùn mọ̀tòún ààbá ti mú èjì àti ààrẹ kàdá ó mẹ́ta ń wà ó ní mísù mọ́rọ̀ ahmed muhammad bùnà alì muhammad shaheed almarwazi ẹni tí فقال عمر بن عمر بن عبد قال لي عبد العفان مستقيم المروزي وهم جاء في ابن المبارك لكن الحسن مستقيم مروزي تقيم الغرب مروزي هنا ثم هم يوالي قال قل حدثنا تصير بن حيثة قال أنبأنا عبد الله بن عن هشام بن عروة عن أبي عن عائشة tẹ́ bá tẹ́lẹ̀ àdé ìfọ̀rọ̀ pé sábọ̀nà wà láàbí àṣà pé ìsinádùn máa rọ̀ rí ìsinádùn tó ga ni kọ̀rí tó lọ àìsà yìí àwọn èèyàn sábà ti fẹ́ rọ àdéhù ìsinádùn tó bá ga náà ni wọ́n fẹ́ lẹ̀ mọ́ torí pé wọ́n fẹ́ káwọn yẹn gbà àdéhù yẹn tẹ́bá tẹ́lẹ̀ wọ́n jẹ́wọ́ àbọ̀ kò ní lo ìsinádùn tó pa bọ́ tó bá ti nílò àwọn ọ̀gbà àwọn ọ̀mọ́ ìsinádùn táwọn aláàbí ti ń lò àwọn tó wá dúró dè ìgbà àdókò rẹ̀ tó láwọn tí wò fẹ́ wá sí wọ̀nyí ọjà tó wò kò ta wọ́n lọ́wọ́ tó di ọ́nrẹ́jì tó àwọn òkú bí tó bá tó wá rẹ́ tó bá wá tó bọ́nà ọmọ tó wọ́n bẹ́ẹ̀ dà àrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn kan tó ń wọ̀ lórí ẹ̀rá rẹ̀ mọ́ ìsìnà tó ìwọ ló jọ ara rẹ̀ wọ́n fi kó ti sí ìgbé ọ̀rọ̀ tó máa ń ta ànágbé àlejò náà níta bá wọn rẹ̀ àdáta làwọn rẹ̀ kó gbà wọn. ìfọ̀nìkì lọ́wọ́ kí kọjá gbogbo àwọn ọmọ tèrè kan bá rìn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àrí ọ̀sádìsí lọ́dọ̀ wọn sọ̀fẹ́ mọ́lìkù wa àwọn ọ̀sẹ́gbẹ̀ẹ́ rí a sì mọ́ pé o fẹ̀ kan pẹ́ lọ́dẹ̀ tẹ́nà wọ́n gba tó bá fẹ́ ṣe tẹ́lẹ̀ wà ṣe nínú kó lọ lè mú mọ́tínú kó lọ lè náà tó àkọ́kúlá méjèèjì náà lọ bẹ̀rẹ̀ ṣe gbé kó láàrín ìsìn náà nígbà tó mọ ẹran gbọ́ bẹ́ẹ̀ yìí pẹ̀lú ìtumọ̀ bí ẹ̀sọ́ bẹ́ẹ̀ kú mọ ẹran gbọ́ mọ̀nsákọ̀ mùsùlùmí sábàtà mánì ẹni tó bá wọ mùsùlùmí kan tuntun tó fún un lómi mú. tí mọ́ọ́dé yìí yóò dárò pé ìmọ̀ láyé kan tó fi kẹta wà mẹ́tẹ́lẹ́ ló wá mùsùlùmí kò fẹ́ mọ́ pọ̀ báyìí ọ̀rọ̀ wọn náà fi tó bá fún ẹ lómi

portfolio Islam dunia. So, ini apa tak tahu ini, itu nanti aku tanya mana. Ini tanya apa tu? Ini sorry. Portfolio di Islam tu, si Aisyah wangi, si Orwa wangi, si Syam wangi, eh, Abdullah bin Ubaid wangi. Abdullah bin Ubaid orang sini Muhammad bin Abdullah bin Ubaid. Ha? Mungkin ada rehanan tu apa? Awak apa nak ini? Awak ada ini? èèyàn àdé ìsọ pé ábàkàdé káàdì wọ́n mọ̀ọ́rọ́ wọn ara wọn. Pọ̀ tó bá jẹ́ káàdì wọ́n ara wọn tàbí wọn pé kí ni ìsìnà ti dára lẹ́nu rẹ̀ mọ́. وحكم على أحمد بن علي رضي بقوله ابن أبي وقع ابن أبي القرآن tọ́lá tọ̀tọ̀ alikámi alikámi tó afẹ́rẹ́ mi jẹ́ ipe ìgbà tó sọ pé àlejò ìbòmọ́ àti wà á tọ́wà láàmùn náà ìwọ̀ wí ẹ tó kàwá kúkú ìsìláàmù àbúláàmù nàmẹ́lì ìṣàkùn tààlà ilẹ̀ mọ́ bẹ́ẹ̀ ó ní أحمد بن علي هو الإمام يعني أحمد بن محمد بن علي بن حسن والقولي وأعتبر القول يابه الحديث أن تكبر سبب يوم أو الخامسة من السنبيش يبقى نواجه أن يكون الحديث شبيها بحديث التزاهي فالحديث يبقى التزاهي كان موضوع hadithi ìjáde kan wọn kúrọ wà ní káàna láàyè sáhámù wọlé ìmọ̀ ayé àwọn ìsìnláì kò táàrí nígbà ní ilẹ̀ ẹ̀mọ́ juga, ní ìsìnláì tẹ̀wọ́n tó bẹ̀rẹ̀ nítorí ìdí òun ni pé òun ó ṣe tẹ̀lé kí ìbò ìsìnláì yóò wá ìsìnláì wá kò ní tẹ́lá lẹ̀ ń káyọ̀ mọ́ ìgbàgbé wọ́n ti já ló fún un. ẹ dábòó wa máa So, so òun ò ní gbogbo ẹgbẹ́ yóò wá ara ọkọ̀ ẹ̀rọ yóò rọ ọkọ̀ ṣe tẹ bá gbẹ̀gbẹ̀ ẹ̀yìn wà pé èmi tó bá ti rọ́ọ̀kọ́ ìdẹ́ ìyọ̀ ẹ̀rọ náà láti tó àdé àwọn ẹ̀jọ̀ ọ̀tá sábà pàṣẹ wọn kò pàṣẹ wọn mọ̀jú. ẹ̀fọ́ ẹ̀fẹ́ owó náà owó kọ́nà ọ̀rọ̀ kọ́ náà lè jẹ́ ọ̀sẹ̀ lọ́sọ̀ bá jẹ́ márùn wọ́n fẹ̀ tó jẹ́ bọ̀kọ̀ bẹ́ẹ̀ náà wọ́n ti wó kọ́ wó kọ́ wó kọ́ fẹ́ ó wà rìn bá ti lè mọ̀ kò fẹ́ ó fún wọn lórí òun ó ní gbogbo àtẹ́tẹ́ sáwọn náà máa ń lórí ilé ìjọba yìí ti báyìí ní ẹ̀rẹ̀ ọ̀sán tó kíkà tó ń sàmìyà ẹ̀ anonymous ẹ̀ ẹ̀ ọ̀rọ̀ lórí ìlànà yóò kọ̀ àwọn àgbà tó dáa láti wò ó náà ibi tí wàhálà wọn wà nígbè lọ sí wàhálà wà nígbè àwọn náà ní ìgbọ́ púpọ̀ àwọn tó wá lẹ́yìn ìpadà di àwọn òfin kan ó ní pé sẹ́wọ́n nígbà táwọn àdínkù ní ìlànà mọ̀júrù náà ní mọ̀júrù òtítì ní ìlú àmẹ́ta kan bá lè jà ọ̀rẹ́ wọn àrà ẹgbẹ́gbẹ́ ní mọ̀júrù ní mọ̀júrù jà bàbá ẹgbẹ́ wọn ní ìwé onímọ̀júrù nàdá mi gàdá owó náà lọ́dọ̀ ẹ̀ ní mọ̀júrù. ẹ torí pé kọ́ kàbẹ́ ní lánàá òní pé àdábá káàdì wọ́n bẹ̀rù fún wájú tó àwọn ní àdáta lè máa ń lọ wa àtòkò ní ìlú àti àdáta náà ni kọ́nà táwọn ní èyí náà wọ́n ti ṣé mo sọ̀rọ̀ aṣáàbù pé aṣáàbù ó wà láti àwọn àlè òun ní èyí ni òun ni mo sọ pé mo sọ pé mo sọ pé tó sọ pé ẹja pé bàbá àwọn òkúsọ́lọ́ ọ̀rẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́ ẹgbẹ́ oníyẹ̀yẹ́ yẹn bọ̀dù mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bá àdéhùn yìí o mo rẹ̀ tó bá mo sá ọ̀tà dẹ́n àwọn olùdókòrò olùdókòrò. báyìí láti fi ní bí bá ti ń bọ̀ àwọn ọmọ oúnjẹ wọn lá. ìṣẹ̀lẹ̀ ìjàkan tó gbé nílá rẹ̀ tó ti lẹ́nu lọ́dọ̀ àwọn kan wá ń jẹun wọn fẹ́ ta àlè tí wọ́n á lọ wọ́n ní lápapọ̀ kan wọ́n fáwọn ẹ̀dá ńláńlá wọ́n bá tilẹ̀ tó bá tẹ̀ ní kí ìtẹ̀lé ọmọ rẹ̀ ó ti rí ọ̀ ó sì ti rí ẹ̀yà ní ọmọ rẹ̀ à wọ́n jẹ́ ọ̀kúta ní ọ tó jẹ́ ọmọ rẹ̀ ọwọ́ amú ẹja kékeré ọwọ́ àtẹ̀já ìgbèrèdè ìwọ ìjà náà ti ọwọ́ ní olùkọ́ ẹ̀rọ ó ti gbẹ́gà tọ̀tọ̀ olùkọ́ ó ti gbẹ́gà tọ̀tọ̀ ọwọ́ àti olùkọ́ tó máa sọ mọ́ ó ní bàbá àwọn kú sódò àwọn ẹ̀dá ni wọ́n jẹ òun ti wá búra pé tó bá fi lè gbá àwọn ẹ̀dá tó jẹ tó bá gba àwọn jíjẹ yóò jẹ ẹ̀jẹ̀ ẹlẹ́gbà wọn ti lu wa òun ti wá sí àwọn ẹ̀dá tó yẹ pé òun tó bá ń kọ̀ ní wọ́n wá sọ fún ṣe àwọn àwọn bóòlù ó ti bẹ̀rẹ̀ báyìí wá kéré gbà pé àwọn ẹgbẹ́ ayé tó wà bẹ̀rù àwọn náà ti dàgbà nígbà tí bàbá rẹ̀ kó sórí tó nígbà fún òní ọ̀dà tó wọn. tó wá ṣe ní adáwọn ọmọdé máa ta àwọn tó tó lára torí àwọn ọ̀sán àgbákò yìí làwọn ọ̀sán ó ti bẹ̀rẹ̀ àmì ṣe fẹ́ràn àwọn sàrà àtìmọ̀wájú ọlọ́dún ìkan ní ó tó lè kan ìgbóríkòkò lé ó lóun wọn ni kó sọ ìgbóríkòkò rẹ̀ yé ó lóun ìgbóríkòkò rẹ̀ tóun bá gbọ́ pẹ́ nìkan tóun wá lọ sí àjọ́ńdà yìí. tó ń wá jọ nígbà nígbà ìlú wa fi àwọn méjì kan fi kọ àwọn ìjọ sọ̀rọ̀ wọn sọ ìṣẹ̀lẹ̀ wọn kọ ó ní ìgbà tó lọ pé wọn tó kú ìṣòwò àti yàrá fún mi. lọ́wọ́ àti ìwé wọn ti kọ́ lè. ẹni káwọn àtàǹfẹ́ wọ́n fún yàn ló ń jẹ ilé kí nǹkan ṣe wà nípa ilé ìdí rẹ̀ kò ṣẹlẹ̀ o ẹ̀wọ̀n gbọ́ tàwọn jẹ bẹ́ẹ̀ tí kí n gbogbo ẹ̀yìn rẹ̀ tán onígbà tán wá lọ tán òun mọ̀ fóun parọ́ fún onígbà tán wọ́n bá ó lè tó حدثني إكرمة إكرمة سلام الله وأشهر ذلك أمامنا حدثني إكرمة بأبيتين نسيت احداثه حدثني إكرمة بأبيتين عن ابن نسيت أحدهما ونسي إكرمة الآخر pé ẹgbọ́ tẹ̀sígbọ́kù wà lẹ́sẹ̀ ẹgbẹ́ wa pé àdínkù yìí ti ń sọ̀rọ̀ sọ pé ìgbàgbé ẹyọ kan náà ìgbé máa dàgbé ìgbé Kí ni mo fẹ́ ṣe establish òní pé ìgbà tó ti pé ọjà àwọn oníhàdí àwọn èèyàn náà fẹ́ ṣe bí wọn so àwọn kan bẹ táwọn ọ̀rọ̀ pé wọ́n ní káwọn òmúlera rẹ̀ mọ́ màáwù torí pé àwọn àlàkà nínú màáwù bá ìṣẹ́lẹ̀rà làwọn èèyàn máa ń gbà sáwọn àdíjọ àwọn ìṣẹ́gun wa wọn lẹ́kọ̀ọ́ gbọ́ káàkiri tọ́kàlùkọ̀ ìṣẹ́sára ẹ́ wọ́n tẹ́lẹ̀ sọ̀rọ̀ wọn ìṣẹ́sára máa ríka náà sáré gbogbo kọ̀ọ̀kan yóò tẹ̀ hàn pé ó fi mọ́lẹ́kà náà sí àdébùn wọn ní oúnjẹ òun náà wà á lò kó kan oko kan yóò jọ ẹ̀yìn oko ara rẹ̀ mọ́mọ́rin tọ èyí wa láyà nù àwọn ilé àdéhùn tó fi nígbà tí ọba gbà ti di wa ní gbogbo tó bá ti wá náà lọ́pọlọ àbí nǹkan tó fi fóun lè fi ẹ̀kọ́ lè dà àwọn èèyàn wọ́n fẹ́ lówó àti wọ́n dáadáa òun ni mọ́tò tó fi rẹ̀ torí ní ìsìnká ìpín ẹ̀rọ tó bá ẹgbẹ́ ìwé a ẹ̀sán ni tó bá bá dẹ́ẹ̀kì ẹ̀bọ̀n mi bóyá ọ̀la dẹ́ẹ̀kì ẹ̀ka ní tó bá lásìkò ẹ̀ torí pé mo gbọ́ àmọ́ ẹ̀jẹ̀ àti ìrẹ̀lẹ̀ tó bá kà ní tó bá lásìkò ẹ̀ ní ìgbà lára ẹ̀wọ́ nítorí ìdáná ó mọ̀ ọ́ ìdáná yìí. so èyí tó wù ú bá láyé àti àwọn òkà àwọn yóò rọ ọkọ tó ẹ̀dí àwọn ilé àdìjọ wà bàtà fúláṣí mọ̀ ìbò kéèké mọ̀jú lọ́dọ̀ tí wọn ò ní í gbé hàn ah, mo wá jẹ́ ìdíra owó tó gbẹgbẹ́ ìdíra

tó bá padà tó padà jáde ìdùnnú náà nǹkan tuntun ìfẹ́ bá ti ń kọ́ yóò padà fún dáhùn ìdùnnú padà tó òkú ẹ̀. tó bá ti mọ̀ jù ìdáná tó wà lọ wà lọ gbó lè má tún. pé má tún yóò fẹ̀ náà ẹ̀dí nítorí yìí yóò wá pè ní ọ̀rọ̀ àdúgbò ní pápá tó dà sí lẹ́gbẹ̀ẹ́ jù ló padà jáde pé àmọ́ o àmọ́ o ní tó fẹ́ gbà kò ní lọ abẹ̀kan tí màmá tún. تعرف ليه مصر دي تنزل بقى الطريق ايوه الناس بقى الطريق لا لا ليه يعني ما في يوم تعرف ليه قام تقول يعني ولا شيء كده ولا شيء porque eu também mas lá no torneio mas foi na grupo ali que lá ele me fez na hora entendeu o bro o estabelecido de cada dia de uma prova nem tudo bem ou aí tá tudo bem aí de uma prova de babel òun náà nígbà tó gbà sí iná tọ́ so ẹ̀rọ lọ́lẹ̀ ó ní àyàkùn àdéhùn ṣẹ̀bí ábẹ́ àdéhùn kàkàkì àdéhùn yìí kí a ní ṣe àwọn òkúrọ̀ lọ àdéhùn òkúrọ̀ fẹ́ràn ló hàn yìí òun ló bu ládálálá bẹ́ẹ̀ yóò bu ládálálá fún nǹkan tí òun fẹ́ fi báwọn ẹ̀rọ tẹ́ bá lọ sí gbogbo àdéhùn mọ́ tó bọ̀ ń pa ládàá àwọn ọlọ́jà ẹ̀rọ ìlú yóò kú ládá tó ju àwọn ọ̀pọ̀ ọ̀gá lọ. àwọn ẹ̀sìn ọ̀sà ní báàbù yìí rọmọdọ́ ló ga jù ẹbí wọ́n wọn nígbà tí náà nù pé àwọn mọ́dàbàrà ní báàbù àwẹ̀ kò sí àwẹ̀ kan lórí lọ́jọ́ ọ̀dọ́ dàìsá àti bàtí bọ́lá tó ń kù fún ó ti bẹ́ èyí ò náà ní ẹ̀rí nàkárà ẹ̀ báàbù kọ̀ọ̀kan ló ti ló ti ń

wọ́n dùn sí wọn wọ́n jẹ́ ká ní ìbẹ́lẹ̀ pé àyíká wọn ni tàbí ní sẹ́yìn bá jẹ́ kọ̀ọ̀rí ó tún wá lẹ́yìn dáadáa tàbí wá bá a pé ẹ̀yin lẹ sàbí bí ìfún mi ní ìfúnpẹ̀tẹ̀ yìí ẹ mọ́tọ́ àtọ́ àtúnú ọba ẹ̀rọ ọ̀fún ẹ̀rọ tọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ tọ́ tọ́ máa ná ókè yóò tẹ̀ ọ̀gbìn àti bá ti kà á fún ẹ̀rọ ìjáde ìdìbò náà obìnrin òun fẹ́ ká dìde ẹ̀rí ní ìsìn kásán ká má lẹ̀ wọn ká lọ àwọn ilé àwọn tó ní sàkóso ìkàtà àti alẹ́ tó tọ́ lórí ìṣòro àbí ẹ̀sọ̀ òkú wọn bá lẹ̀ máa wọ́n ti tẹ̀lé gbogbo ẹ̀ wọ́n ti tẹ̀lé gbogbo ẹ̀ wọ́n ní lẹ́bàrà pé àwọn ìlú kan yìí lọ́wọ́ rí ẹja wo mọ́tò ilé náà ìmọ̀ àgbọ̀n òkè láti mọ́tò ó ní wọ́n lọ́rọ̀ ìfẹ́ eh, mọ́tò ni wọ́n fi mọ sáńdáàdì wá fún. Nyẹ́nu bí sọ pé ara mọ́tò mọ́tà. Kìí sọ̀rọ̀ ẹ̀ ara ìfẹ́ ló sọ̀rọ̀ àwọn àgbẹ̀dà fún mọ́tò láti bá wà tùmọ̀ fún mọ́tò. Nà táwọn padà bí nínú rẹ̀ ọ̀sán nàìjíríà náà. So, ìka tí à ń tàkà tó ta ìlú pé ọ̀nà ṣẹ̀kọ́ sọ pé kọ́nà ni wọ́n fẹ́ pè láti fún ọ̀dọ́ èyí ó pọ̀ kò bá ìkẹ̀kẹ̀ pàtó tí ń jẹ àlàyé fún ọ̀dọ́ èyí ni jẹ́ mọ̀tò níjọ́ tí mi ṣe ìgbà kẹ̀kọ̀ bí fún àdìyẹ ẹ̀yìn tí mi ṣe ìgbà kẹ̀kọ̀ bí sọ wá bẹ̀rẹ̀ lọ́dà wọ́n sì ti wá mọ àwọn ọ̀nà ọ̀nà àwọn tí wọ́n máa lé kódà ẹni tí ó mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ náà lọ́kùnrin tí wọ́n ti àwọn tí wọ́n jẹ́ òbáàlì kan ṣe lọ àwọn èyí sábà lọ́pọ̀lọ́ àti dọ́kítì kan ṣẹlọ ní pẹ̀lú rẹ̀ dáhùn bẹ́ẹ̀ ni èyí láwùjọ wa pẹ̀lú àǹfààní ní ẹ̀rọ ìdíkà tó wọ̀ nínú pé ìgbóni tó ń tàbí ẹgbẹ́ àti lọ́wọ́ àní kò sí ìgbà tó bá ìgbà ìṣòro ṣùgbọ́n mọ́tò gbéra ẹ̀ tí kò ní ìṣòro ti wà nílé.

àbí sáà tó ń gbà sọ fún pé sáà tó ń so owó kékeré kò kò fẹ́ náà lè ti tó bá burú ṣùgbọ́n òwe wọn àdínkù àwọn oníwà àti ìgbé tó fi ní kọ́má ti bẹ̀rẹ̀ wọn ni àmì lágbà ọ̀yá àwọn ìṣẹ́ ń fi rí àwọn ní àgbà àwọn àríyá wọn máa ń fi àbákẹ́lẹ́ yóò gbé ní wà ní kéde tàbí àtàlí òní èyí tó ini, ní ọwọ́ ní ẹni tó bá bá lọ ọjọ́ kan nínú ọjọ́ rọ́dà ọlọ́run ó kò orang olùdókòwò kò ládàá àtàlí ọlọ́run ẹgbẹ́ tó gbọ́dọ̀ kí ló bí àbáwọ̀ fún ramadan dẹ̀ kọ́ bá ramadan fi ti fi ẹ̀jẹ̀ tó bá bá lẹ́bi mi ilé ìgbàlá wà lọ́wọ́ ìgbàlá fún ọ nítorí tó bá ti bẹ́ẹ̀ rẹ̀ àwọn máa ń wà àkàkàn rú tẹ́lú ohun rúrú yẹn àwọn èèyàn tí wọ́n bọ́wọ̀ wájú bá ti fàáyé àwọn tí wọ́n fi bá kan náà ní bẹ́ẹ̀ rẹ̀ ìwé tó máa gbà gbogbo kan ní máa tóbi lórí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ní bára ní lọ sí ìgbàlá ní lájọ wá ní síga àwọn òkú ọ̀pọ̀ nìyí ọ̀pọ̀ lélẹ̀ ẹ tẹ̀síkù tẹ̀síkù ẹ ń yá sọ̀rọ̀ ẹni gbogbo ọjọ́ ìrìnàjò bí èèyàn bá gba táwọn ẹ̀rọ jáde náà àbíṣà nígbà wọlé dá tí bá gbàjọ mẹ́fà náà rẹ ọlọ́run ló fún mi láda ànábì ọlọ́run mẹ́fà bẹ́ẹ̀ bá ṣe áàlù yìí ti gẹ̀ kò ní ìgbà láda ànábì ọlọ́run yọ̀ ọ̀dọ̀ kọ̀ọ̀kan ò ní fura àwọn tó fún ọlọ́ọ̀ olùjọ́ ẹgbẹ́ wọn tó bí. Irú nǹkan àwọn ọmọ ìjọ sì pẹ̀lú ìgbà tó kò lè ní òun sì ní tó tó kọlọ tó lè ní ọ̀sẹ̀ káàkiri wáyé náà tó pọ̀ náà tẹ̀ náà bí méjì náà yọ àbẹ̀ ètò tó kọ́ ọ̀rọ̀ máa ní àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọmọ ìṣàkóso ọwọ́ àbí àtàìṣà. ìbàdàn hmm. gbogbo àdìsí ẹ̀ láyé kò ní kọjá lọ́dún ìdíkọ́ ti pàmì ṣe àá àti ìdá ẹja náà nílé náà so mọ̀túrú lọ́dọ̀ wọn èèyàn ní wọ́n fi ń wó yìí àmọ́ kì í sáájú ìka ní ilé pàtó àwọn alákùnrin àtẹ́jọ́ ìgbọ̀n kọ́kọ́ ni àti pàtó bọ́t màá ó lè yẹ wọn lọ́dọ̀ màtá ìgbàkú kàní ìkòrò lọ́dọ̀ ìdáwọ́pá ìdáwọ́pá ìdáwọ́wá alìmọ̀ọ̀rọ̀fí máa láyà ikú ìmọ̀ọ̀rọ̀fí àtàwọn àrùkù ní kándáyì ìdáwọ́wá alìmọ̀ọ̀rọ̀fí máa láyà ikú ìmọ̀ọ̀ká àwọn tó máa ní ìmọ̀ọ̀ká ọmọ ní ìmọ̀ọ̀ká so now in essence in tí kò tó máa ń bọ̀ wá bẹ́ẹ̀ ni pé àwọn bẹ́ẹ̀ lọ́dún lọ àdìgbò ìmọ̀ọ̀kú ẹni tó gbé mùsàmà tó ti tẹ̀lé tí ìdájí fẹ́ ta tó fẹ́ fi parọ́ ọ̀nà tó ti tó fẹ́ fi ń parọ́ púpọ̀ yàgò bẹ́ẹ̀ ni ẹ̀fẹ̀ tó ń jẹ́wọ́ òní màkà ló àkọ́kọ́ wọlé àbí tó gbà wọ́n tó gbà wọ́n tẹ̀lé náà tó ní àwọn àti má tó tó gbà wọ́n àwọn tí wọ́n fẹ́ kan máa ń lo náà tó yí kẹ̀kẹ́ sẹ́jọ́ máa tó bẹ́ẹ̀ ni wọ́n tún yóò fẹ́ bẹ́ẹ̀ tó ta tí ilé ẹ̀ bá fẹ́ ń bọ̀ àti mọ̀ pé ó bẹ̀rẹ̀ máa jòkó ẹnu lọ ní àdúgbò àkọ́mọ́tò kókó máa lọ́kọ̀ ó ti gbọ̀ ní lẹ́fù pé kò bí kíkà tó kò parọ́ máa nàní. ọ̀dà tí ń bẹ ilé ìtajà ìṣe ní kékeré ní ìṣàlàyé ní ìgbà náà ó lè yóò sábà lọ apá wọ́n kà sẹ́ká ní kẹ́kọ̀ọ́ population náà kò ní bẹ́ẹ̀ ká dáhùn. ìgbà mi bẹ fáwọn kò hàdí ní ọ̀pá ó jà ìgbà yìí alákọ̀ọ́ tí mo sọ wọ́n lè wọ́n lè lè ìlà ìlà tó tẹ̀lé ìlà tó tẹ̀lé yóò yẹra rẹ̀ mọ́ ìsìnà tó tó tó fẹ́ gba ìdí àwọn ní àdéhùn gbà ẹ̀rọ nísìnyí yóò yóò ó fẹ́ lọ kílìmù pé á ah, nígbà nígbà tá a ọ̀rẹ́ wọn máa rí kò wọ́n máa ní kiri tọ̀ òun ò ní ìlà ìlera rẹ̀ mọ́ ẹ̀yẹn ìlà tó tẹ̀lé ẹgbẹ́ náà ṣe ìgbàgbọ́ ìdájọ́ ọ̀rọ̀ ọ̀gbà mọ́tò tó wà pẹ̀lú ìmọ̀ wọn mọ́tò pẹ̀lú ìlú bẹ́ẹ̀ yóò wà fún tọ́pẹ̀ tó mọ́ fẹ́ gba sáráàpù pé òun náà wà lórí náàbì sáráàpù hàlẹ́ ọ̀dọ́lá àná ó ní wípé ẹni kò kẹ̀kan nídòkó àdí ìfẹ́ nìkan ló rọ̀ lórí olórí kọfìlà rẹ̀ náà ṣe. tọ́ lẹ́yìn rẹ̀ ó tún wá fún ìgbòkúlù àdéhùn ní àdéhùn. àdéhùn kẹ́sì wà pẹ̀lú mọ́tò ìsìnàdì kan wà pẹ̀lú mọ́tò. tọ́ bá torí pé ìsìnàdì àbáfò méjì kan lọ́jọ́ ń sọ kan méjì tó yọ ara wọn. bí wọ́n lọ sọ̀rọ̀ tó jáde ní mọ́tò yẹn wọ́n lọ sọ̀rọ̀ tó jáde ní mọ́tò yẹn náà ó wá gbé mọ́tò kan fún ìsìláàmù ẹni pé láti ìlú Israel tẹ́ ẹ bá wo àdíìsì àdí ànàfẹ́ àbí àdíìsì ẹ̀rí ìmọ̀dáyà ní ṣẹ̀rí náà sí ara rẹ̀ tẹ́ ẹ bá wo àdíìsì bá yá tó nàbíyà sọ́lọ̀ bá rọ̀ fẹ́lá على الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم نصح àti ìrànfẹ́ra àdíjẹ́lé àdíjẹ́lé bọ́nà tó dáa jẹ́lé jẹ́lé ìwé sọ̀rọ̀ sọ̀rọ̀ náà torí pé mọ́sí wà nígbà yìí àdínà ló fẹ́ àmì ẹ wà á rí ní hadith kan tó wọ́n wà gbé ìsinájú pẹ̀lú ọ̀dárí yóò gbé fún àwọn tó àbí kó gbé ìsìláàmù ti ìjẹ̀lẹ̀ fún àgbàgbàjá ní ọ̀hún sẹ́nà pé bá ti rà ní mọ́tínù péjé ọwá pàdé bọ́ ìsìláàmù yẹ kò lọ rárá wọ́n pa lọ náà wọ́n yìí wọ́n ti dáfàlà àlẹ́yìn àbí tó sí àlè àbí ìkọwọ́ láti jùmọ̀ lọ́wọ́ nítorí pàtàkì ti sẹpẹ́tì ẹ̀sìn tí wọ́n fẹ́ fún ọ̀rẹ́ sí àtẹ̀kọ́ lẹ̀ ẹgbẹ́ tó ti kàn ẹni tí wọ́n gbé dáfàlà àlẹ́yìn àbí bí àbí ní sábà ẹ̀kọ́ wúlẹ̀ ẹ̀ka dáta pọ̀ rẹ̀ nítorí rárá àkájé àjọ. àbẹ́ ìṣòro pé àá ah, ìwò tí wọ́n pè ní òkú ìṣẹ́sẹ̀ òkú tí wọ́n pè ní ìṣẹ́wá ti bá ti pọ̀ wọ́n mọ̀ pé wọ́n lọ lọ wà ní ìṣòro ti ìdí ní kọ́lọ́ ọmọ tó tó wọn ló wù kó lẹ́yìn tó ti mọ̀ tó tọ́lá pé ìdára ń bá ti pọ̀ wọ́n ń bá ti pọ̀ kábọ̀ bá ní ìpínlẹ̀ tó àwọn káàdì ìjọba ẹni jẹ́ láti mọ̀ ní pẹ̀lú ọjọ́ ìpẹ́lú èyí tí mo rò pé ọba wàhálà tó mú sàájà ìwọ ìwé ó sàájà ẹ̀mọ ọba wọ́n fẹ́ kí ìbùbí láti pé láti tó rá bíi standard definition fún ọ̀rọ̀ pé pẹ̀lú àdìsí mọ̀ọ́dọ́ sí èyí tó ṣe pé a tẹ̀sán sí ọ̀ láti fi wọ̀n èdè ìdára àgbẹ́ni ìyẹn tó kóòrò parẹ́ káwá kó lóòrù tí wọ́n dà wọ́n bọ̀tà àwọn sáwọn sáwọn àwọn wà pàpà ìpàdé ìpàdé àwọn òṣèré ní àti owó tí láta tó máa sọ̀rọ̀ ìsìn rẹ̀ yìí ẹ̀rọ tó gbé wọn máa ní ìdìbò gbogbo bí wọ́n bá fẹ́ lọ́wọ́ pé ní àtẹ̀lẹ́sọ́wọ́ pé ìsìn àjò rẹ̀ tó gbé ní wọ́n tó máa àdìsí àwọn aráàlú àhádìsí aráàlú ló wá ṣe àdìsí yìí àwọn ọ̀dà wọn tó ní mákàrá jẹ lọ sí níjọ́ tí ọba mi ò ní ìlú ìdáná bá kọ́ ọ̀rọ̀ mọ́ pa mi ẹ mọ̀ ọ́ tó lè rò ìwé lọ ẹ mọ̀ mọ́ ara rẹ̀ ó ti láyé tábàtà yìí wọ́n kọ́ wọ́n kọ́ ọmọbìnrin kò ní ní kò ní wọlé náà kò ní wọlé ẹ̀dùn wọ́n ẹ̀dà ìgbà tí ń jẹ wọn lè máa jẹ nǹkan bí àjẹ ṣùgbọ́n ó dúró lè wò lórí tí ó lè máa sọ. so ìyẹn láwọn ṣe dáadáa ló wà lọ́wọ́ yẹn tí ó lè sọ fún ìyàwó pé kìíní kẹ́bíìnì mọ̀wúrò òní kọ́dà ó wà lè ṣe ókùn òní alóore láyé. Hmm? bẹ́ẹ̀ ká alówó àwọn ọmọ ìfọ̀ṣẹ̀ṣẹ̀ tí ṣùgbọ́n tẹ̀lé ẹ̀ mọ̀wúrò òní wà lè lọ. so olóògbé ọlọ́pàá ti rí ọ̀sẹ̀ akọ̀ sínú pẹ̀lú pẹ̀lú rẹ̀ lọ́wọ́ àtẹ̀ ní ìdílé pẹ̀lú ọdún ọ̀nà ṣùgbọ́n gbogbo ọ̀dọ́rẹ́ ọ̀dọ́rẹ́ ṣùgbọ́n ọ̀dọ́rẹ́ ọ̀dọ́rẹ́ mi kò kẹ̀kẹ́ ní wá pẹ́ tó bẹ kíkà gbára ní ìtumọ̀ tó ọ̀là ní ìtumọ̀ tó ní ìmọ̀ sí ìdára sí ìtàgé wáwé nígbà àwọn ènìyànjú ọlọ́run nígbà àwọn ìtàgé ìlú àwọn ìyàdí àlùmọ́ta kawai za mu ba zai ga an yi kai a cikin mugu to mọ́tò náà ṣe ọmọ ti ká kú yẹn pẹ̀lú pé ìṣẹ́fẹ́lú àbí kẹ́kọ̀ọ́ tó pa tí ṣe ìṣẹ́ bá ti pọ̀ yìí tàbí èyí tó ti ṣe ìṣe ìṣe ìmọ̀ tàbí tàbí ìṣe ìṣe tó rí ẹ̀yìn lẹ́yìn ṣe òun lẹ́yìn tó tẹ̀ máa ti pé bá ń gbé kan wọlé ẹ̀mẹ́ta bá ń ṣe ìṣe ìṣe ìṣe èèyàn ah, ọmọ kò ọkùnrin kọ̀ọ̀kan kọjá lẹ́nu ó jẹ́ pé ah, wọ́n bí wọ́n á àti eléyìí àti wọn ará ọtí lò tó wá fún ẹlẹ́kẹ̀ẹ́ta fífọ̀ rẹ̀ ti yẹn hàn tó jẹ́ ìjọta ámúlò làwọn kò حديث الخطاب علي ويرفع الموقوفات ويقف المرفوعات وفي هذا القول ويقلب الاخبار فتح فتح bóti lọ́nà nípa ìpanu lọ́nà pé kàkà wà ní ìjẹ́ ìta gbogbo ẹ̀ lò tẹ̀lá ní kàmẹ́ ìjẹ́ ìta àkọ́kọ́ bábá ti wà ní mọ̀gbó mọ̀gbó ní mọ̀gbó sábà tó wà ní mọ̀gbó yóò pè ní ẹ̀ná sábà tó wà ní ìjẹ́ ìta ọ̀rọ̀ ìjẹ́ ìta èyí lè débọ́ yá dúró pé pàtàkì pàtàkì pé àtò màmá ṣe ó àtò màmá ṣe pàtàkì àti ìdílé láfẹ́ àti àmàmà àti ìjọba wọn. Ọwọ́ lè dúró ìfún lè dúró yá dé ọ̀pọ̀lọpọ̀ àbọ̀ọ̀nà àmọ́ àbí ìfún lè dúró àbọ̀ọ̀nà ní pé ẹni kọ̀ọ̀kọ̀dá àmì bí ẹ̀hẹ́ ọmọ tó ń bọ̀. Ketika kita sabar untuk punya cuma tujuan Cuma tujuan nanti warga kita untuk Bisa, kalau Kalau kita hukum untuk masih di semua ini Because apa apa yang hukum dari hadis itu Bukan itu sesuatu yang Ah, oh, yes, ma'am irú wọn ẹni bẹ́ẹ̀ fi àdé ìgbẹ́gbẹ́ ìgbẹ́gbẹ́ lọ́kùnkùn ní ẹgbẹ́ tábí tàbí mọ́tàlá ó bá wọn ọ̀rọ̀ sá ara àyíkú mọ̀ ló lábájá lójú wa kò dúró aláyé wọn nígbà tó ti gbọ́dọ̀ nípa tó dúró àgbà àdéhùnlé yẹni sàrámà tó dá mi náà ní bẹ́ẹ̀ ni ó lẹ̀ bàbá àtúbẹ̀ yẹn ló jẹ́ ọgbẹ́ ìdìbò rọ́ ọ̀pọ̀lọpọ̀ á ní mọ̀ tó àgbà tó ti lẹ́nu díẹ̀ ní sáwọn jẹ́ ìṣòro jọ mẹ́jọ tó bọ̀tà abẹ́ ní ìjẹ̀ sí pé kọ́jà ìjọba jọ́wọ́ nìkan ní ìjẹ́ mọ̀ tó èdè bá ti tẹ́wọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ni wọ́n ti tẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ owó tí ìfò mú káàbùlà ni wọ́n pè é mú káàbùlà ló tẹ̀ bẹ́ẹ̀ bí gbogbo ìní ẹ̀ òun náà yóò ní wá ní táìpù àdìsí kan tó wá nígbà wà wà ọ̀dọ̀ ayé ọ̀gá ìgbà ní wà wà ọ̀dọ̀ ẹ̀gbọ́n ṣe bí ká tó lè pe ìyẹn náà tó ayé tẹ́lẹ̀ náà

Thank you.